mi. gbẹ̀rẹ̀ Yorùbá àwọn sàn jù ó ogún máa dé o. kò sóhun tó dàbí òmìnira ó máa sún. Àkàndá aló ọ̀rọ̀ lẹ́nu bíi tejò kò sí tọ́dà bí òmìnira náà ni mo wí lọ́fẹ́ dọ̀ràn sí mi lọ́rùn. gbẹ̀rẹ̀ Yorùbá ń sùn jù. ló dé tíran Yorùbá ń sunrun àsùn jù àsùn wa tọ́ àsùn na kọ̀kọ̀ nígbà tó yẹ ká jígìrì sí ojúṣe wa. ogun mà dé. àkàndá kínìdí tíran Yorùbá fi ń fẹ̀ tẹ́lẹ̀ tá a fi ń palàpalàpá. Yorùbá nìṣàn ní kẹ́nà tiwa ẹjẹ́ àrèlé o. kí ló dé tá a mọ ọ̀nà tí wọ́n gbà á jagun àwọn ogun kan ń bẹ tọ́jẹ́ pé ẹnu ni wọ́n fi jà wọ́n ogun kan ń bẹ tọ́jú ogun ọ̀kọ̀ àdá àti ìbọn àwọn ogun kan ń bẹ tó jẹ́ pé ogun ká dákẹ́ ni. ẹ jẹ́ relé wa ká lè gbádùn Yorùbá o ilẹ̀ tíyá ọmọ Yorùbá. mi ò mọ̀ pójú ogun láyé o ǹbámọ̀ ti múra sílẹ̀ láti ìgbà èwe níbàmọ̀ ti múra sílẹ̀ ǹbá yìí bá àdá àti ọkọ̀ ǹbá rẹ̀ tó atọ́ta ǹbá ràbọn ẹlẹ́nu mẹ́fà ǹbá fi jaja omi náírà n bá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí níjà o bí n bá rílé ẹni gbógun máa fi bẹ̀ ṣe bùdó ìjà o bàbá o dákun dàbọ̀ fọ̀tá hàn wá o láyé Elédùmarè ayé mi dọ́wọ́ rẹ o máa jẹ́ kó tayọ̀ mi o tínrìnrìn adé olùsayọ̀ lọ́kàn kọ́lọ́hún ọdẹlẹ̀ fẹ́yàn rẹ̀ àkàndá ọ̀rọ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ ò ní mo jókòó ní tàmí o jẹ́jẹ́ jẹ́jẹ́ ni mo wà nínú ilé mo tún gbáròyìn ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ńlágbájá ọ̀dàlẹ̀ ńtàmẹ̀dọ̀ ọ̀dàlẹ̀ ńlá kásìgbé wọn ní àkàndá ọ̀rọ̀ ọ̀dàlẹ̀. Yeah, oh. ọlọ́run ó fi ọ̀tá hàn ọ̀rẹ́ fún gbogbo wa kó fi ọ̀tá àti ọ̀rẹ́ hàn wá ká mọ ọ̀rẹ́ lọ́tọ̀ ká mọ ọ̀tá lọ́tọ̀ ǹjẹ́ mọ̀ wípé ọ̀tá tó fojú hàn ìyẹn sẹ́pẹ́rẹ́ ọ̀rẹ́ bí ọ̀tá ló gbòòrò lọ. bọ́n bá rí ẹ lóde tó ń tẹ̀rín pẹ̀lú ọ̀ya yàtọ̀ bá máa kí ẹ pẹ̀ lápọ̀nlé àwọn ọ̀tá tó fojú jọ̀rẹ́ nu o ẹni tó bá mọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀ ó ti mọ̀ wípé eléyìí ẹni àìsún mọ́ ẹni àìjírí ẹni àìjíkò ẹni àìsún tọ̀lé léyìí mọ̀jẹ̀ ń dọ́dọ̀ rẹ̀ kọ́ mọ̀ bá a pa mí lára. ẹjẹ́ sì wọ́pọ̀. ṣùgbọ́n àwọn tí ń ṣe ni àwọn tí ń pa ni àwọn ni wọ́n fara nu ni bí ológbò àwọn ni wọ́n mọnú ilé àti òde ẹni àwọn ni wọ́n mọ bó ṣe ń rìn ibi tó ń rìn sí ibi tó olóyè Sunday Adéyẹmọ Ìgbòho I will always be praying for you wípé kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó jẹ́ kẹ́ ẹ dá ọ̀tá mọ̀ nínú ọ̀rẹ́ ọ̀rẹ́ nínú ọ̀tá gbogbo àwọn tí wọ́n ń pariwo ìgbòho lónìí ìgbòho lónìí ìgbòho lónìí àwọn gbogbo wọn kọ́ ló fẹ́ràn yín sà. àkàndá wọn yẹn nà náà wọn nǹkan kan. ìròyìn kan ni mo bá pàdé lórí ẹ̀rọ ayélujára pé wọ́n fẹ́ ẹ̀sìkúùtì ara wọn láì kìí ṣe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. ẹ jẹ́ ká múra wá. níbẹ̀ náà ni wọ́n ti sẹ́ndì fídíò kan sí mi tí arákùnrin kan ṣe níbi tí ó ti àkíyèsí mi á sọ̀rọ̀ nípa ẹ̀ tó sọ wípé ó sọ kàtígóríkálì pé mo gba seven million naira lọ́wọ́ ìjọba a ṣàlàyé díẹ̀ nípa rẹ̀. ọlọ́mọ ìyá ilé ìdòdó yín. àkàndá ń wọ̀n mọ́ tí mo rà ń wọ̀n mọ́ tí mo ṣe ń wọ̀n mọ́ ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ lórí sísòótọ́ lórí fífẹ́ràn ẹni dọ́kàn. ẹjẹ́ rẹ̀ lè wá. lóòótọ́ ni mo wá lọ́ndì twenty fourth december èyún láìsùn ọdún kérésìmesì. níbi tí mo ti gba olóyè sunday adéyẹmọ ìgbòho níyànjú àti nímọ̀ràn gẹ́gẹ́ bí ọmọ ìyá. wípé wípé wípé òmìnira sàn ju ìgbèkùn lọ bí ìjọba bá wá lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n bá gbé option wá gbogbo option tí wọ́n bá gbé kalẹ̀ ní kólóyè Sunday Adéyẹmọ ó gbà tí mo fi ní pé tí wọ́n bá tiẹ̀ kọ́kọ́ jáde ń bẹ̀ tí wọ́n bójútó àwọn nǹkan kan tí wọ́n ti fílẹ̀ lẹ́yìn ìgbà náà bàbá tó jàjà òmìnira wọn mọ̀ ọ̀nà tí wọ́n gbà wọ́n fi wọ́n mọ̀ ọ́n. ṣé wípé mọ̀jà mọ̀sá la akíkanjú tó mọ̀jà tí ò mọ̀sá irú wọn gbógun bò mẹ́ẹ̀ lọ ni. olóyè Sunday Adéyẹmọ is a professor ọ̀jọ̀gbọ́n ni ṣùgbọ́n àwọn kan ń kùn sí wọn létí àwọn kan ń fún wọn nímọ̀ràn àwọn kan ń fún wọn níyànjú àwọn kan ń gbẹnu wọn sọ̀rọ̀ tí kì í ṣe nǹkan tó lóye sọ gangan ni wọ́n sọ jáde ṣùgbọ́n wọn mọ̀ wípé ní táwọn ń sọ àwọn fi ń kó bá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni tí ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. honestly to God who made me ká ní ẹlòmíì ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ against me màá sọ wípé mo yọwọ́ mo yọsẹ̀ kó nínú ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ̀rọ̀ rẹ̀ tó olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò sí nǹkan tó lè ṣe láyé tí ń fi dẹ́kun láti má sọ̀rọ̀ nípa rẹ̀. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ti kù Àjàó Àrò awígbogbo asọ̀rọ̀ ló. àfi bólóyè Sunday Adéyẹmọ Ìgbòho gangan bá jáde wípé awíkóńkó má sọ̀rọ̀ nípa mi mọ́ n ó sì dákẹ́. ṣùgbọ́n ẹnìkan kì í kí aláṣekù kú iṣẹ́ àṣetán ló lóríyìn àjọ jàjà ṣẹ́gun àjọ gboríyìn at the end of the day ńgbà tó bá jáde tá a bá jọ ṣe àjọyọ̀ tá a jọ dáwọ́ ìdùnnú ìgbà náà ni mo tó ní àṣeyọrí kì í ṣe side attraction wọ̀nyí ni ó ní mo ní interest nínú ẹ̀ no no no no no no they are nobody they are nothing. wọ́n kàn jẹnu ara wọn yà ní púpọ̀ nínú wọn nígbàgbọ́ nínú pé kákan yanu kákan pàdé ni wọ́n ń pè ní ọ̀rọ̀ wọn mọ̀ wípé ọ̀rọ̀ ní sísọ wọn mọ̀ wípé ọ̀rọ̀ a máa kọ́ni lẹ́sẹ̀ béèyàn ọ̀bá fura wọn àmọ̀ wípé ọ̀rọ̀ a máa gbéni ró ọ̀rọ̀ a máa gbéni lólẹ̀ lára tó korò jù tó sì tún dùn jù lára ẹran ahọ́n ni ọ̀gbọ́n tí bíbélì sọ ni ó ní ahọ́n rẹ̀ ń kìnìún ni o bọ́ ọ bá fi túlẹ̀ pẹ́rẹ́ wàláhì yóò pa ọ jẹ ẹ̀gbẹ́ ahọ́n rẹ̀ níparun rẹ̀ wà ọgbọ́n tí bíbélì tó sọ ní ẹni tó ṣí ète rẹ̀ púpọ̀ yóò ṣubú sínú ibi. my dear brothers and sisters ó ní bí wọ́n ti í sọ̀rọ̀ ó ní bí wọ́n ti í pèdè ó ní tí wọ́n sọ lọ́rọ̀. kì í ṣe pé kákan dárúkọ lóye Sunday Adéyẹmọ Ìgbòho ká fi máa wá traffic tàbí ká fi máa wá subscriber tàbí ká fi máa wá fans lórí Facebook no no no no no no no no. nananana lọkàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólóló yàyà mo láyọ̀ rìn bàbàbàbà. àkàndá olóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò nígbà tí mo rí ìròyìn ọ̀nkà wípé wọ́n fẹ́ ẹsikúùtù olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àyà mi já. ẹ jẹ́ ká so tọ̀rọ̀ fúnra wa tá a bá fẹ́ lo propaganda ká má lo propaganda tí yóò bounce back lé wa lórí tàbí tí yóò affect wa ká má sọ̀ra wa di àáyá tó fẹ́ tójú ọmọ ẹ̀ ṣe tó tún fọ. ìkọ́lé lè bèbè gbogbo àwọn tí ń pariwo pé kólóyè Sunday Adéyẹmọ Ìgbòho má dá mi lóhùn ẹbí wọn léèrè èwo nínú wọn ni ó sọdún nínú ilé ẹ̀ ni ò ní sọdún nínú ilé ẹ̀ èwo nínú wọn ni ò sí lómìnira èwo nínú wọn ló lè gbàdúrà kí ọmọ ìyá ẹ̀ wà níbi tó lè Sunday Adéyẹmọ Ìgbòho wà. ohun tó tiẹ̀ wà lórí ẹ̀mí tèmi ni wípé no matter ntọ́ yẹ kó jẹ́ priority wa òun ni fírídọ́ọ̀mù olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kì í ṣe bátúnṣe máa kàn ní àmà bátúnṣe máa kàn kàn máa gbélébò púpọ̀ nínú àwọn èèyàn tó súnmọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n fẹnu ko Jésù lẹ́nu wọ́n sì tún kàn máa gbélébò ayé kò lè dédédédé. èmi tí mo ní inú mímọ́ àti ọkàn mímọ́ sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni wọ́n ń pè lọ́dàlẹ̀ láti ṣiṣẹ́ ibi tiwọn lábẹ́lẹ̀ kí wọ́n lè sọ wípé àkàndá ọ̀rọ̀ ló ṣe é. bẹ́ẹ̀ bá wá ní gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ là á dá lóhùn á wà dákẹ́ kíta rẹ̀ ni ọba ni dákẹ́ bí. lọ́kàn bí yóò bá lẹ́lẹ́lẹ́. kàmùsùn dání kéwúrẹ́ ó sì máa dọ́sù jẹ mọ́ni lọ́wọ́ ká torí pé wọ́n ní ká má sọ̀rọ̀ ká mú su dání kéwúrẹ́ ó sì máa dọ́sù jẹ lọ́wọ́ ẹni nọ́nọ́nọ́nọ́nọ́nọ́. lẹ́lẹ́ alẹ́ dúdú. àkàndá tó di pé ń sọ̀rọ̀ kí n tó sọ̀rọ̀ nípa ìròyìn náà. yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. tàbí kí n kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìròyìn yẹn kí n tó wá nígbà tí mo sọ̀rọ̀ sí wọn pé i don't want to hear anything about wọ́n ní wọ́n pé ìtẹ́niyẹn fi báàgì ẹ̀nu wípé Awikonko we trust you but try láti fọ àfọ̀mọ́ lórí ọ̀rọ̀ yìí mo ní mi ní láti dẹ́nìyàn kan lóhùn ṣùgbọ́n nígbà tí mo wá wo fídíò yẹn mo rí wípé mo ní ìdí láti dẹ́nìyẹn lóhùn mo ní ìdí láti sọ púpọ̀ àmọ́ ní ìdí láti bẹ́nìyẹn náà tán bí owó kájọ mú nǹkan lẹ̀ because ó ń sọ̀rọ̀ bí ẹni tó ní ìdánilójú ó ní mo gba seven million naira yóò sọ bíi tí mo ti gba seven million naira ẹni tó san fún mi àkótán san fún mi àkáǹtì tí wọ́n san sí àjọ wa lọ sí báǹkì láti lọ wo statement of account mi that is number one ṣe mọ̀ pé BVN ó líǹkì gbogbo àkáǹtì tó bá rọ̀ mọ́ á wá wò ó ìgbà tí seven million naira yẹn wọlé meanwhile tá a bá ti ń lo àtàwọn àti ọlọ́pàá lájọ lọ lọ́ọ̀yà mi ọmọ dúró ní police station dè wá ńgbà tá a bá kò ní báǹkì bó bá ti jẹ́ pé òótọ́ ni ẹnìyàn mọ̀ lọ lálàáfíà tàbí kí wọ́n bá mi ṣe kéèsì bí ọba e ti wá jẹ́ wípé kò rí bẹ́ẹ̀ tá a wá rí traces yẹn tó sì jẹ́ pé mi ò lágbára láti lọ sọ fún báǹkì wípé ẹ yọ owó kù báyìí nínú statement of account mi àwa àtúntò ó dé police station nbi tí lọ́ọ̀yà mi ó ti sáàfù ẹ̀ ní defamation of character ẹnìkan tó ní kéèyàn ó ní fóònù kó ní mọ́tò kó má lè sọ̀rọ̀ nínú mọ́tò rẹ̀ ṣùgbọ́n kó ro àròjinlẹ̀ kì í ṣe wípé kéèyàn máa ru ọ̀rọ̀ lọ́kàn ru ọ̀rọ̀ nínú kó sì máa sọ jáde gẹ́gẹ́ bí ẹni pé reality ló ń sọ gbégbégbégbé. ọlọ́run mi gàgàgàgàgàgà. ọlọ́run mi gàgàgàgàgàgà. èmi ti fógógógógó fọlọ́run lókè gégégégégé. mo ti fógógógógó fọlọ́run. ọba tó dá mi sí láti january títí di december. ọ̀la ni december thirty first àìsùn ọdún là á ṣe lọ́la. ẹ̀mí wa ò ní bọ́dún parí. sórí apá tatatatata ibi títí tí jìjì ayé kò lè dédédédé ẹnìkan tí ó jáde láyé ní December thirty first ọdún two thousand nine, sixteen or seventeen. ìgbà nananana lọ́kàn bí ó bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. ìgbà tá a múra láti kí a happy new year a wà nílé ìjọsìn náà láago mi dún. hallelujah. wọ́n ní ìsàlẹ̀ kó fọ́tò ó jáde láyé kọ́lọ́hún ó foríjì kọ́lọ́hún ó fọ̀run kẹ́ kọ́lọ́hún ó sì tẹ́ ẹ sáfẹ́fẹ́ rere. ẹ̀yàwó láyọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. níbi tá a ti ń sọ wípé a fẹ́ kí happy new year a fẹ́ pinnu yà òun náà ni wọ́n kéde kú onítọ̀hún ní kéde kú èmi àtẹ̀yìn tá a fi wọnú ọdún tuntun lágbára ọlọ́run. ẹni tó bá mọ̀. ẹ ò ní mọ̀ ẹ ní mọ̀ ẹ ò ní mọ̀ wàhálà tìdààmú ò ní wọlé yín ní gángan tó kù ká parí two thousand and twenty one ẹ̀mí yín ò ní bọ́dún ìparí tèmi ò ní bọ́dún ìparí tìdílé yín ò ní bọ́dún ìparí tí tèmi ò ní bọ́dún ìparí. orí ọlọ́run. ẹ wá rí ẹ wá rí ẹ wá rí ẹ má jẹ́ ká ṣàníyànjú. sòfò àti ọlọ́run ọba ti fún wa ní ẹ̀mí àti àlàáfíà ẹja dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká fi ẹ̀mí ìmoore hàn sí pọ́ dá wa sí dòní lọ. kò jẹ́ ká alówó ah, ráìsì alówó ah, ráìsì owó ẹja ní Ọ̀yọ́ owó ẹran ní Ọ̀yọ́ owó tọ́kì ní Ọ̀yọ́ owó chicken ní Ọ̀yọ́ ẹja dúpẹ́ mi. ìyọ̀gbọ́n lọ́rùn mi gágágá. bí ẹ̀mí ọ̀bá bọ́ nílé gíga ọ̀bọ́ bàbá wà láyé làá jẹran tó jẹrin lọ. lágbára Ọlọ́run kò tó ayé wa yóò di ànító lágbára ọlọ́run àní àní nàkan tán ká tó rí kan àní ṣe aláìní àní tọrọ jẹ àní táwọ́ ná àní rágó lágbára ọlọ́run. àkàndá ọ̀rọ̀ ń bá ròmárò fún ẹ̀kọ́ ń bá ẹ̀fọ́ ń bá ròmá iṣán kan. ibi títí náà o ìgbà tí mo rí ìròyìn yẹn wọ́n ní ọláyọmí kó ìkíni ló gbé jáde Patrice Talon working with federal government to extradite Ìgbòho ìyẹn ò lè wáyé láéláé torí wọ́n ti jẹ́ kó yé wa wípé wọn ò ní gbé Ìgbòho wá sí Nàìjíríà so ká má fi ọkàn sí pé èèyàn máa wáyé ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ọ̀nà oko wọn ń padà à ń bèrè ìtàsí ọ̀nà ẹnu wọn lè máa dọ́gbẹ́ ìkọ̀kọ̀ lábẹ́lẹ̀ láti fẹ́ gbé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ibi tí ó ti yẹ kí gbogbo Yorùbá dákẹ́nu. ó wá ní the enemies are trying to eliminate him that means wọ́n fẹ́ gba ẹ̀mí ara wọn láì kí ṣe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. their plan is to eliminate him so that the Yorùbá nation agenda will be silenced but. Uh, God has shown that is above them. Ọlọ́run náà lálágbára lórí gbogbo alágbára. If you think ibi tí mo wá ń bọ̀ gan-an tí wọ́n ti fún wa ní advice tó jiná tó gbóná dáadáa. Only if you think the legal route is what we set Igboho free then we are wasting our time. Now diplomacy cannot work we have to fight our right. ti ní kí n má ṣe mọ́. ènìyàn. mo lè ṣe for the last time ó dẹ̀ tún lè jẹ́ pé tí nǹkan mìíràn bá súyọ lọ́jọ́ iwájú possibility ń bẹ kí n tún ṣe. ènìyàn ṣe ọwọ́ rẹ̀ wò. ṣé ẹ mọ̀ wípé bóbìnrin ọ̀bá tí kú ò nílé ọkọ kò tí ì gbọ́dọ̀ ká yíyà sí i. ọlọ́run ṣeun ògo ni fún ọlọ́run ọlọ́run ọba tó rínú tọ́rọ́ kan ni mò ń bá wí o. ọmọ ènìyàn now ẹ jẹ́ kí n kọ́kọ́ play fídíò tí mo rí fún yín kí n tó wá analyze àwọn nǹkan kan tàbí kí n kọ́kọ́ sáré brief àwọn nǹkan kan pápápá kí n tó padà wá play fídíò yẹn lára ẹ̀ náà ni mo rí mo gbọ́ ọ̀rọ̀ kan wípé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ fẹ́ poison olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àkàndá mo wá ro àròjinlẹ̀ pé báwo lèyí ṣe fẹ́ rí bẹ́ẹ̀ kí lọ́básanjọ́ fẹ́ gbà nínú ikú olóyè Sunday Igboho wáyé tó kí ni wọ́n jọ ń dù kí ni wọ́n jọ ń fà ìyàwó ni ilẹ̀ ni ilé ni kí ni nǹkan tó dà wọ́n pọ̀ kí lọ́básanjọ́ fẹ́ fi kú olóyè Sunday Adéyẹmọ Igboho ṣe. lára bíi tá a ti ń fẹnu ko Jésù lẹ́nu tá a sì tún kàn máa gbélébùú nìyí o mo ti sọ ọ̀nà àbáyọ bólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe lómìnira lọ́yẹ ká mọ̀ san eléyìí tí mo sọ ní ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún tá a wà yìí tẹ́ gbà sí nǹkan mìíràn wo gbogbo àwọn tí wọ́n ń pariwo lórí social media yìí pé kí ni ipa tí wọ́n ti sà lọ́jọ́ ọ̀nà àti yọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho níbi tí wọ́n wà. kí ló ṣe fún ọ. ẹ̀dẹ̀ tún bá mi gbìyànjú láti béèrè lọ́wọ́ wọn wípé ọ̀nà wo ni wọ́n gbà wípé olóyè Sunday Adéyẹmọ fi máa jáde níbi tọ́wà kí wọ́n jẹ́ ká sàn. tó lè fọwọ́ lẹ. ẹ jẹ́ ẹ bá mi béèrè lọ́wọ́ wọn pé ìgbésẹ̀ mélòó ni wọ́n hannah spent more than one hundred and sixty one days nínú àhámọ́ níbi tí wọ́n wà ń bẹ̀. àwọn tí wọ́n ń pariwo tí wọ́n ń fọ́kà yìí wọ́n ń bẹ níta o wọ́n ń bẹ nílé o wọ́n ń gbádùn wọ́n ń yọ̀tọ̀ mi wọ́n ń rìn síbi tó wù wọ́n nígbà tó wù wọ́n lásìkò tó wù wọ́n wọ́n ń jẹun tó wù wọ́n. ibi tó wù wọ́n ni wọ́n ń sun aṣọ tó wù wọ́n ni wọ́n ń wọ̀ sọ́rùn ibi tó wù wọ́n ni wọ́n lè lọ. gbogbo àwọn nǹkan wọ̀nyí mélòó lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho lè ṣe fúnra rẹ̀ níbi tọ́wà. ó máa wù ú bó bá tiẹ̀ láǹfààní láti jẹun tó wù sí ọ̀nà tó wù ni yóò ti jẹ́. ìwọ̀n tómi I am very very sorry àwọn èèyàn wọ̀nyí ò fẹ́ràn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. yóò bá a mọ̀ pé ká dọ̀bálẹ̀ fárara kò pé ká má ga jùlọ tá a bá dìde. tómi lọ sí i kéèyàn máa ṣe bí ẹni tọ́gọ̀ kó lè bá àrọ́ lọ́gbọ́n tú jẹ. tómi pé lágbè. yorùbá wá sọ̀rọ̀ wọ́n parí ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ẹni ọba gbọ́n bí ọba fagọ̀ díẹ̀ kún yóò parí máyé lára. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń gbà wá níyànjú nímọ̀ràn sẹ́yìn sẹ́yìn pé ká dákun káwọ́ àwọn èèyàn tó mọ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú ní investment ní Republic of Benin wọn ò ní fẹ́ kókó investment ẹ̀ kúrò a lè lò yẹn láti lọ́bì bàbá pé kọ́ bá wa bá wọn sọ̀rọ̀ ńbẹ̀ kí wọ́n rìlíìsì ọmọ wa. elóde náà. ẹ máa wo Yorùbá o Yorùbá fẹ́ràn láti máa tìyàn pa bí wọ́n ṣe ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ rèé ò ní gbà n ò ní gbà lọ́báfẹ́mi Awólọ́wọ̀ fi lo ten years nínú àtìmọ́lé. mi ò ní gbà mi ò ní gbà ní Nelson Mandela fi lo twenty seven years nínú ẹ̀wọ̀n. mi ò ní gbà mi ò ní gbà MKO Abiola lò more than four years nínú àtìmọ́lé àtúnwá gbé jáde ń bẹ̀ láàyè òkú ẹ̀ ni wọ́n gbé jáde fún wa àdógún ni àdọ́gbọ̀n ni àdógún ni àdọ́gbọ̀n ni ojú ọ̀run máa gbàlejò àkàrà wọ́n máa da bírú wọ́n máa dọ̀ọ́rú àmọ́ ṣe nǹkan kan ẹbí Abíọ́lá nìkan ló mọ̀mọ́ pé nǹkan kan bá wọn yóò sì lọ wọ́n bọ̀ wọ́n ní ìbànújẹ́ nìkan ò túlù bí pásítọ̀ bá kú lọ́jọ́ sátidé àwa yìn ọ́ ni yóò gbẹnu ọmọ ìjọ lọ́jọ́ sunday ayé kì í pẹ́ gbàgbé ẹni ìran Yorùbá kì í pẹ́ gbàgbé ẹni ẹni mo fi sọ wípé bọ́ bá kọjú sí ọ sọ bọ́ bá kọ̀yìn sí ọ sọ. So, bó bá kú wọ nìkan tèrò ara rẹ pa gbọ́n lọ́fà. advice lásán làkàndá ọ̀rọ̀ mú wá o tí wọ́n fi ń sọ wípé tí mi ò bá rí àwọn àgbà tó fẹ́ lọ tàbí ìjọba tó fẹ́ negotiate mi ò ní sọ bẹ́ẹ̀ initiative mi ni mo lò. ìyẹn ló jẹ́ kó yé mi pé àtèmi àtàwọn èèyàn wọ̀nyí ọ̀dọ̀ operate ní the same level intellectually philosophically distinctively àjọ operate ní the same level àwọn kan yanu wọn pàdé ni wọn dẹ̀ nígbàgbọ́ pé àwọn ń sọ̀rọ̀ sọ ẹ sì mọ̀ wípé Ọlọ́run kẹ́ social media kò sẹ́ni tó sọ̀rọ̀ táwọn èèyàn ò ní wò ó bí yóò tiẹ̀ sọ̀sọ́kùsọ wọn kọ̀ọ̀kọ́ gbọ̀ǹtọ̀sọ náà. àṣìbàjẹ́ ẹyẹ sòtì yóò dẹ̀ ti mọ ní ọmọ akíndèdèrè ó ṣe ń bi òkú ìyá ẹ̀ ẹni tí ń gúnyán bọ́ọ̀lù yọ lọ́ta á ṣe èrè tí ń sọ̀kó sọ́jà yọ lọ́rẹ̀ẹ́ kò sí bẹ́yìn ò ti mọ̀ ọ̀rọ̀ sọ tó àwọn èèyàn òkùnkùn máa wò ó. ẹni dalẹ̀. ibẹ̀ rí àwọn dádì wa mọ́mí wa tí wọ́n ń sọ̀rọ̀ ojú ara kínní kan ojú ara ọkùnrin ojú ara obìnrin lórí ètò ṣé bẹ́ẹ̀ ń wò ó. abalẹ̀ lọ́wọ́ ẹ̀wẹ̀ nìyẹn. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò gbogbo ọ̀nà tí a bá gbà mólóyè Sunday Adéyẹmọ kúò níbi tó wà lọ́yẹ ká san. náà ò ń gbà toríṣiríṣi àwọn èèyàn wá ń wò ó wípé àwọn èèyàn wo la lọ bá ẹ̀yin lẹ sọ wípé àwọn àgbààgbà Yorùbá ò dá sí i àwọn àgbààgbà Yorùbá wọ̀nyí ìkọ̀ọ̀kan nu wọ́n dẹ̀ tún fẹ́ gbìyànjú láti dá sí i àtúnlé wọn sẹ́yìn. Uh -huh. ìgbà táwọn èèyàn mi wọ̀nyí bá gbà wípé òótọ́ ni wípé àwọn ogun kan ń bẹ ogun àfẹnujà ogun kan ń bẹ ogun àfi àdá àti ọkọ̀jà ogun kan ń bẹ ogun ìbọni ogun kan ń bẹ ńgbà tá a bá dákẹ́ látò sẹ́rù ogun bẹ́ẹ̀. ogun kan ń bẹ sùúrù ńlá fi ẹ̀. bí àwọn èèyàn mi ti ń sọ̀rọ̀ yìí ọ̀bá mọ̀. ẹ̀ ò ráyè lóde náà ọmọdé ṣògbó àwòwájú. gẹ́gẹ́ bí nǹkan tí mo kà jáde lẹ́ẹ̀kan yẹn pé if you think the legal route is the is what we set Igboho free then we are wasting our time. ẹ jẹ́ kí n béèrè number one òfin ni wọ́n fi gbé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òfin ni wọ́n fi tú kalẹ̀. bàbá ṣubú àwẹ̀ yìí. and that is one hundred percent reality táwọn èèyàn fẹ́ jẹ́ ká sọ. So number one olóyè Sunday Adéyẹmọ is a global icon ẹni tí wọ́n gbé tí wọ́n àtàkì ilé ẹ̀ tí gbogbo àgbáyé gbọ́ ẹni tí wọ́n arrest tí gbogbo àgbáyé gbọ́ you can never release him back door. mo gbé tó dìde o because questions ń bẹ táyé fẹ́ béèrè lọ́wọ́ ìjọba kútọ́nu ibo lẹ bá wa fèèyàn sí. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti popular kọjá ẹni tó máa jáde ń bìkan tá a wà ní rí ibi tó wà láàrin ìjọ káfí kọ́mọ̀ jáde àwọn gbé ah Chief Sunday Ìgbòho lélẹ̀. Ah, so are you telling me wípé ìjọba Republic of Benin á release olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lọ́la wípé ọ̀yá máa lọ tí gbòwó bá béèrè lọ́wọ́ wípé ẹskíìsà kí tẹ́ ẹ fi mú mi tẹ́lẹ̀ ṣé wọ́n sọ pé àwọn ṣe mistake ni. my dear brothers and sisters let's leave sentiment for the truth. gbogbo ọgbọ́n tá a bá wà tá lè dá gbogbo ète tá a bá mọ̀ gbogbo àlùmọ̀kọ́rọ́yìn tá a bá wà lè lò láti rí i wípé eh, Ìgbòho jáde kúrò níbi tó wà lọ́yẹ ká sán nínú ọgbọ́n tá a lè lò my dear brothers and sisters òun ni ká padà wálé ká wá tún lé wa tò ká wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò wa. àwa tá à ń pariwo lórí social media ò lágbára láti bá gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ láti bá Patrice Talon sọ̀rọ̀ láti bá Buhari sọ̀rọ̀ láti bá anybody sọ̀rọ̀ wípé ọ̀yá ẹ̀ rìlíìsì èèyàn wa. Àkàndá fi sọ wípé òmìnira dáa ju ìgbèkùn lọ wípé any option because mo gbọ́ fìrìnfìrìn wípé àwọn kan fẹ́ mú option lọ àwọn kan fẹ́ advice olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. ẹ mọ̀ wípé kì í ṣejọ́ on the twenty fourth nìkan ni mo sọ bẹ́ẹ̀ mo ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé negotiation náà máa fi mólóyè Sunday Adéyẹmọ Ìgbòho jáde ìyẹn ò wá túmọ̀ sí wípé àkàndá pẹ̀lú àwọn èèyàn kan wà níbi tí wọ́n ti ń negotiate tàbí tán ti sọ pé àwọn fẹ́ negotiate. ṣé ẹ gbàgbé wípé philosopher ni mí and I am proud of it and I can be proud of it that I am a philosopher by birth. philosopher kì í ṣe prophet èmi kì í rí vision mi ò kì í ríran ṣùgbọ́n mo ní àfojúsùn. ìṣòro tí mo ní pẹ̀lú àwọn èèyàn mi ni wípé ibi tí ọ̀rọ̀ máa gúnlẹ̀ sí lèmi ti máa ń mú ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yẹn máa gúnlẹ̀ sí náà ni yóò padà gúnlẹ̀ sí o ṣùgbọ́n wọn ò ní fẹ́ kí n sọ níbẹ̀rẹ̀. so at the end of the day tó bá wá ń rí bí mo ṣe sọ wípé yóò rí wọn ò ní lè sọ fún mi mọ́ wípé mo sọ bẹ́ẹ̀. ọmọ tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ràn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tá bá yẹ ká dọ̀bálẹ̀ fún èèyàn nítorí ẹ̀ ó yẹ ká máa fàyà pọ́nlẹ̀ pé ẹ dákun ẹ hẹ́pù wa my dear brothers and sisters lásìkò tá a wà yìí a nílò ojú rere àti àánú ọlọ́run a nílò ojú rere àti àánú àwọn èèyàn àwọn tó jù wá lọ àwọn tó nífọ̀n tó léèkánná e àwọn tó lẹ́sẹ̀ jù wá lọ àwọn tó mọ̀ọ̀yàn jù wá lọ. ẹ má jẹ́ ká tún lù wọ́n ní àmà ẹ má jẹ́ ká dá wọn padà ẹ má jẹ́ ká discourage wọn mọ́ ẹ jẹ́ ká encourage wọn ni ẹ jẹ́ kí wọ́n ṣàánú wa kólóyè Sunday Adéyẹmọ Ìgbòho kọ́kọ́ jáde ń bi tọ́wà ń. ìyá ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ̀ wò ó àgbààgbà nílẹ̀ yíbò wọ́n lọ sọ́dọ̀ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari afẹ́kọ̀ọ́ bá wa rìlíìsì Nnamdi Kanu unconditionally mo láǹfààní láti sọ wípé púpọ̀ nínú wa náà lọ́gbọ́ tí gbogbo wa ọ̀bá tiẹ̀ gbọ́ nípa rẹ̀ bàbá kan wà láàrin wọn dàbí ẹni pé ninety three or ninety four years old ni bàbá yẹn well respected in the south east of Nigeria. Yeah Buhari sọ fún wọn bẹ̀ ni wípé your request is a tough one but I will consider it. ohun tíjọba Buhari sọ nìyẹn o are you telling me pé wọ́n ti wá rìlíìsì Nnamdi Kanu láti gbà yẹn. this is the joker this is the arithmetic àwọn àgbààgbà tó wà yẹn tí wọ́n sọ fún ìjọba ntíjọba sọ fún wọn ni pé ẹ rèé bá ọmọ yín yẹn sọ pé kó jọ̀wọ́ Biafra kò sí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì ń fẹ́ ju wípé kólóyè Sunday Adéyẹmọ Ìgbòho kó dúrọ̀bù Yorùbá Nation agitation kí Nnamdi Kanu ó dúrọ̀bù agitation Biafra èyí tí ń bìjọba nú sáwọn méjèèjì nu. No mọ̀ wípé àwọn méjèèjì ló lérò lẹ́yìn ẹ wo ìgbà táwọn ọmọ yíbo ti bẹ̀rẹ̀ tiwọn ẹ wo ìgbà tá a bẹ̀rẹ̀ tiwa ẹ wo ìpele tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti gbé agitation dé ẹ wá wò ó ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa látìgbà tólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti wà níbi tọ́wà gbogbo ẹ ti di pim àwọn tí ń rojọ́ lórí social media ẹ̀ wà nowhere to be found. ẹ jáde bí olóyè adéyẹmọ ẹ̀yin náà ẹ gbìyànjú bó ṣe gbìyànjú ẹ kó ìyànjọ bí ṣe ń kó ìyànjọ ẹ lálátẹ̀lé bó ṣe lálátẹ̀lé ẹ organize protest àbí rally fún wa táwo bẹ́ẹ̀ ṣe máa lérò lẹ́yìn sí. ẹ wo ènìyàn. bẹ́ẹ̀ bá wá wà lómìnira ẹ jẹ́ ká dìde fún òmìnira olóyè Sunday adéyẹmọ Ìgbòho. ọmọ mo sọ nìyí o tí wọ́n fún ní kí n mórí wá kí n fọrùn lẹ̀. ènìyàn ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ̀ wò ènìyàn. now my dear brother ó ní jà bí ogun ni ó ní now diplomacy cannot work we have to fight our right. Tala la fẹ́ bá jàsà ta la fẹ́ bá jàmà ọ̀nà wo la fi jàsà ọ̀nà wo la fi jàmà kí la fẹ́ fi jàsà kí la fẹ́ fi jàmà ibo là ń gbéjà lọ ibo la ti fẹ́ ṣe bùdó jà. ọmọ kéèsì kéèsì ni mò ń bá ní bẹ̀. àwọn tó yẹ kó ràn wá lọ́wọ́ kan tó máa dirú sí dáhùn ọkàn tó máa rúná sí ni. èmi ọmọ bíi tí wọ́n ti rí àhesọ ròyìn pé olóyè Ọbásanjọ́ fẹ́ pọ́ìsìn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho I don't know mi mọ bíi tírú tàn tírú rúmọ̀ bẹ́ẹ̀ ti wá ìyàlẹ́nu bí àwọn èèyàn ṣe lè gbarú ẹ̀ gbọ́ àkọ́kọ́ ni wípé ṣé gọ́ọ̀mẹ̀ntì ló kí ni gọ́ọ̀mẹ̀ntì fẹ́ ṣe tọ́jẹ́ pé rúùtù bàbá Ọbásanjọ́ ni wọ́n wàá gbà sí bàbá Ọbásanjọ́ gan ni yóò lọ ọbẹ̀ ni. bàbá ń ṣẹ́ gègé ọ̀tẹ̀ ẹja múta sẹ́yìn kúrò bàbá fẹ́ lo propaganda ẹja mọ́rú propaganda tá a fẹ́ lo ẹ má jà lo eléyìí tí yóò tún àfẹ́ ti wa ẹ̀ẹ̀ran olóyè Sunday adé ọmọ Ìgbòho lọ́wọ́ o ẹ̀ ń kàn wọ́n mọ́gìnì and that is very very bad because mo láǹfààní àti sọ fún wípé àwọn èèyàn kan ń gbìyànjú láti ṣèrànlọ́wọ́ fọlọ́yè Sunday Adéyẹmọ Ìgbòho ṣùgbọ́n bọ́n bá ti gbé iṣẹ́ ọ̀hún débì kan ẹ̀yin lẹ́ ń daṣẹ́yìn ẹrú mọ́ wọn lọ́wọ́ ẹ̀yin lẹ́ ń kó ìgbìyànjú wọn dà sínú omi nírẹ̀wẹ̀sì ọkàn tó ṣe ń bá wọn lọ́jẹ́ kọlọ́yè Sunday Adéyẹmọ Ìgbòho ọpẹ́ ń bẹ̀ tó bá ń ṣe pẹ́ yìí and you have no power or authority to rescue him. kí ló ṣe fún wa ọjọ́ wo nìran Yorùbá tó fẹ́ faramọ́ òtítọ́ ọjọ́ wo la tó fẹ́ nígbàgbọ́ nínú òtítọ́ ọjọ́ wo la tó fẹ́ tẹ̀lé òtítọ́ ọjọ́ wo la tó fẹ́ ṣe òtítọ́ ọjọ́ wo la tó fẹ́ bára wa sòótọ́ ọ̀rọ̀ ọjọ́ wo ni etí wa tó fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀. ọ̀wọ́ lè ràn kí ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́ràn kó máa kú. Àkàndá lójú ni wípé afọ́jú ò lè má fọ́jú rìn nínú òkùnkùn ó nílò ẹnìkan láti tàn mọ́lẹ̀ sí ọ bákan náà ẹ dìímú ẹ tọ́jú ẹ̀ sọ́wọ́ àlàáfíà ẹni tó wà nígbèkùn kò lè túra rẹ̀ kò sí ẹni tí máa ń jàjà òmìnira nínú àtìmọ́lé. tomi lọ sàbẹ̀lò sí i. ìdí nìyí tí mo tún fi ń tẹ̀ mọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho létí pé kọjá kan nǹkan bọ̀ tí má mọ̀ pọ̀ gbọ́ o tómi pé lápèpá o. sáà sáà sáà ẹ̀mélòó ni mo pè é ẹ̀mẹ́ta ni you need yourself than anybody ìgbà tẹ́ bá wà lómìnira tẹ́ wà lálàáfíà ni àwọn ọmọ yín ó tó wà lálàáfíà nìyàwó àti ẹbí yín tó wà lálàáfíà. Oh. náà kí n tó sọ̀rọ̀ kí n tó fi fídíò yẹn hàn yín kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ fún mi ní ìṣẹ́jú kan péré ẹ má bínú o ọdún ayọ̀ láṣẹ o. Solution Peace Properties in conjunction with Agri Investment Limited. Nigeria's farmers tested developer brings to you another irresistible once in a season package at Bluestone Treasure Estate, Mowe. Full plot of land is at 5 million naira. Half plot at 3 million naira. Three bedroom bungalow at 17.5 million naira. Three bedroom executive on full plot at 20 million naira. While four bedroom duplex is at 40 million naira. Treasure Island Estate, Mowe of Father offers commercial plot at 2.5 million naira. Full plot at 2 million naira and half plot at 1 million naira. The same package offers two two bedroom bungalow at 7.5 million naira, three bedroom bungalow at 10.5 million naira, and four bedroom duplex at 35 million naira. Treasure Island Estate Phase 2 Mowe Ofada offers commercial plot at 1.5 million naira, full plot at 1 million naira, and half plot at 500,000 naira. Treasure Island Estate Akodo offers full plot at 5 million naira, half plot at 3 million naira, three bedroom bungalow at 17.5 million naira, and four bedroom duplex at 30 million naira. Treasure Hilltop Estate Alagbado offers full plot at 8 million naira, half plot at 4 million naira naira. Two bedroom bungalow at 10 million naira. Three bedroom bungalow carcass at 15 million naira. And three bedroom duplex carcass at 30 million naira. Please note that all our properties comes with C of O and our instrumental payment plans span from 12 to 24 months. For further inquiry, call Olushola 0803 940 6444 0803 940 6444 or visit our head office at number 314 Ikorodu Road, Antony Bastap, Antony, Lagos State or our Aja office at Etiosa Leaders of Thought Building beside Slot, Tega Bus Stop, Aja, Lagos. Lagos State. Solution Peace Properties in conjunction with Agview Investment Limited lónìí àní sin kọ́kọ́rọ́ kú o. lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà orúkọ tèmi ni Goldwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá ìjẹ̀bú gẹ́gẹ́ bí ìṣe wa yí pé ìlera yín òun ló jẹ wá lógún òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédé àsìkò yìí mo kí yín o a ò ní fàìsàn ló gbà o gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn wọ́n lè kàn sí iléeṣẹ́ Goldwem ìyá ìjẹ̀bú ọ̀rọ̀ iṣan àti eegun la máa sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ilé orí òkè lẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúkún ríro ìbàdí ríro ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro ẹlòmíì gbogbo ara títa ẹlòmíì ẹsẹ̀ títa ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n gbogbo èyí tó bá lè jẹ́ jẹ́ wá rí ó ṣeé ṣe kó jẹ́ arthritis lẹ́ní ó ṣeé ṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis èyíkéyìí tẹ́ ẹ̀ bá ní bó sì jẹ́ gout ni gbogbo ẹ̀ lágbára ọlọ́run ká ẹlòmíì arthritis ẹ̀ ọmọ ọwọ́ ló ti máa mú tọ́mọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun ẹlòmíì ìbàdí ẹlòmíì orúkún ẹ̀ á máa wú gbogbo ètò bá lè jẹ́ iléeṣẹ́ goldwem ìyá ìjẹ̀bù last bus stop yìí ni lórí ọ̀rọ̀ arthritis yẹn bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀ prostate enlargement àmì méjì ló mú wa ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì tó bá fẹ́ tọ̀ a máa rí ìnira ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni a máa tọ̀ léra wọn léra wọn ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́ ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́ ṣùgbọ́n kí ìwá ṣe prostate enlargement nìkan ló lè fà kí wọ́n máa tọ̀ púpọ̀ torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì ìdẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù so tẹ́ bá ti rí irú àwọn àmì gbogbo yín náà lẹ lè kàn sí iléeṣẹ́ Godwell Muyiwa Ìjẹ̀bú bákan náà ni àwọn ìṣòro tó ń àfẹ́tì àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kán ṣojúṣe wọn nínú ilé tó máa ma di kán máa ka newspaper lálẹ́ gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection premature ejaculation jẹ̀dí ni a ní three in one kan ní iléeṣẹ́ godwam ìyá ìjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògùn ọlọ́run bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nu bà ń gbogbo gbà ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn ṣùgbọ́n ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójú tó hepatitis tí ń ṣe oru inú ẹ̀dọ̀ tẹ́ ẹ̀ nìyẹn oru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú ó lè lead sí liver problem tá a bá tètè bójú tó ẹlòmíì dẹ̀rẹ́ ó lè jẹ́ kí ẹyin ojú ẹ̀ máa yẹ́lò ó lè jẹ́ kí ìtọ̀ ẹ̀ máa yẹ́lò ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò kí ìtọ̀ ẹ̀ máa yẹ́lò kó jẹ́ jaundice lòun ní o ẹlòmíì inú ẹ̀ lè máa ga kó jẹ́ enlarge liver ló ní o torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kudiẹ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé kí nìkan tó ń ṣe àwọn ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́ pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis fún prostate enlargement even fún prostate cancer tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kító ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora èkéyìí tí ì bá jẹ́ ọlọ́run elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí i ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero eight zero three three zero three four seven seven seven zero eight zero three three zero three four seven seven seven nọ́mbà yìí náà ni nọ́mbà whatsapp mẹ́ kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa máa jẹ́rìí sí i ibikíbi tẹ́ wà bó jẹ́ US bó jẹ́ Canada bó jẹ́ UK wherever you are oògùn yìí máa dé ọ̀dọ̀ yín ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni nínú Nàìjíríà ń bí ni gbogbo ibikíbi tí ẹ wà bó jẹ́ Èkó ni Ìbàdàn ni Àbújá ni Port Harcourt ni wherever you are oògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ń ṣe zero eight zero three three zero three four seven seven seven òun náà ni WhatsApp number mi ẹ má ṣe gbàgbé pẹ̀lú ògo ọlọ́run last bus stop yín ni Godwem Ìyá Ìjẹ̀bú àlàáfíà lójú o. ẹkú sùúrù ẹkú àdúrótì. èèyàn yẹ ṣé owó rẹ wò ó. pápá àpálá ìdánilágara ẹ jẹ́ kí n play fídíò yẹn kí n tó wá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. ẹ̀yin tèmi ẹ̀yin tèmi wọ́n ní kí a wí kó kó pàrọwọ̀ fún gbogbo ọmọ Yorùbá kí gbogbo wa náà àwa tá a bá súnmọ́ bàbá olóyè Sunday Igboho ká lè lọ bá eh, bàbá ẹjọ́ eh, bàbá yín fẹ́ rí yín mọ́mì yín fẹ́ rí yín Eh, broda yín fẹ́ rí yín àǹtí yín fẹ́ rí yín ẹ jáde ẹ gba condition ah, ẹ gba condition kẹ́kọ̀ọ́ ti jáde kúrò níbí ni sa eh? ẹ má gbàgbé ṣé ẹ mọ̀ wípé Awíkókó sọ pé àwọn àgbààgbà kan máa wá ó ní àwọn àgbààgbà kan tí wọ́n bá wá ohun tí wọ́n bá fún yín ẹ gbà á àwọn àgbààgbà tí wọ́n jọ ṣe mítì yẹn tí wọ́n gbowó fún nìyẹn o mi ò ní dárúkọ ṣùgbọ́n àwọn ọba ń bẹ lára wọn àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá ń bẹ lára wọn Awíkóńkó kò sóhun tó o lè ṣe fún èmi àrólé bàbá tẹ́ńtẹ́ àfi tó bá pé orí ààrẹ ló wà o tó bá ti wà lórí ààrẹ nìkan <laughs> ṣùgbọ́n tó bá yẹ o ti gbàbọ̀dẹ̀ bá ṣe ń sọ yìí tó o ti gbowó gẹ́gẹ́ bí mo ṣe ń sọ yìí tó o ti gbà kò sí ohun tó o lè fi mí ṣe bẹ́ẹ̀ ni torí pé orí ẹ̀bi òun ló wà a dẹ̀ ti ráṣírí ẹ àṣírí ẹ ti tú ẹ jẹ́ máa bàbọ̀ ṣé o pé mo sọ lẹ́ẹ̀kan mo ní àṣẹ wá látòkè àṣẹ tó wá látòkè yẹn máa sọ nǹkan tí wọ́n sọ àṣẹ tó wá látòkè yẹn máa dìklẹ́ẹ̀ fún gbogbo ọmọ Yorùbá pátápátá láìkẹyọ kan lọ́jọ́ tòní náà ni kò ní dọ̀la lónìí ni kò ní dọ̀la Awíkóńkó gbowó ó gba seven million yẹn ó bọ́ síta ó bọ́ sí orí àpèrè ẹ̀ ó fi gọ̀ǹgọ̀ rẹ́ẹ̀dì kínní kan báyìí ó fi borí ó tu síta ó lóun alọ́rọ̀ lẹ́nu bíi tejò ó bẹ̀rẹ̀ sí ń fọ́tọ́ jáde bíi ṣèbé ó bẹ̀rẹ̀ sí ń fọ́tọ́ jáde bíi ṣèbé wípé ká lọ bá bàbá kó gba condition kí bàbá lè jáde síta náà sì nígbà tó ti wá jáde báyìí tó ti wá sọ̀rọ̀ condition tó ti sọ́nsìn ẹ rí i pé nígbà tí àwọn ọmọ yorùbá tá a takò ẹ rí i pé kò pẹ́pẹ́ ìná tún gbé ni another news ti jáde pé náà sì we want to kill this guy ṣé a ti ṣàlọ̀ ṣàlọ̀ ẹ lẹ́ ò gbọ́ náà wàá fẹ́ pa á Awíkonko náà lò tí wọ́n ń wò ní ìwò pé òun ló máa jẹ́ bí olùgbàlà tó máa sọ̀rọ̀ yẹn síta láti pé ká lè tètè lọ rescue bàbá àbí ká lọ bá bàbá ká máa bẹ̀ ẹ́ wípé now ẹjọ́ ẹgbẹ̀bẹ̀ ẹ gba any condition tó bá fún yín ẹ ti ẹ̀kọ́ jáde náà tẹ bá wá tẹ pa Awíkonko sọ pé tí bàbá bá jáde la tó máa sọ̀rọ̀ Yorùbá nation kò sí tó jọ bàbá máa jáde without any nonsense condition kankan ó máa jáde eléyìí ó ṣe ìgbà ayé Awólọ́wọ̀ eléyìí ṣe ayé ìgbà Bọ́lá Ìgè eléyìí ó ṣe ayé ìgbà Fẹlá tiwa yìí yàtọ̀ tiwa yìí yàtọ̀ a máa jà bí ogun ni ohunkóhun ò gbọdọ̀ sọmọ Adéyẹmọ a máa jà bí ogun ni now nígbà tí gbogbo nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ àwọn tó jẹ́ àwọn ọ̀gá ọ̀gá wa lókè nọ́mbà one ní orí ìkànnì tó pa wá pọ̀ tó pa gbogbo wa pọ̀ wọ́n kọ́ yọ nọ́mbà ẹ̀ wọ́n gbọ́ nọ́mbà ẹ̀ yọ torí pé àwọn tó wà lókè náà ti rí nígbà ènìyàn ènìyàn yẹ ṣe ọmọ rẹ wò ènìyàn ọmọ ènìyàn ẹ ò ráyè lòdì. mo nígbàgbọ́ pé láǹfààní láti gbọ́n tí arákùnrin yẹn sọ dáadáa. ó ń sọ pẹ̀lú ìdánilójú pé mo ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn ìjọba pẹ̀lú àwọn ọba aládé. Yeah. dánilójú pé mo ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn àgbààgbà Yorùbá kan wọ́n fún mi ní seven million naira. òun mo fi sọ wípé máàlù yìí gbọ́dọ̀ mọ ìgbà tí wọ́n fún mi ibi tá a ti jókòó ìpàdé yẹn kò gbọ́dọ̀ fi nǹkan kan pamọ́ lòun mọ àwọn àgbà kọ̀ọ̀kan tá a jọ ṣèpàdé ọ̀hún ó máa jẹ́ dandan kíru onítọ̀hún ó kárí àwọn àgbà tá a jọ wà ń bẹ̀ tàbí kó mẹ́sàn orúkọ àwọn èèyàn tó mọ̀ wípé wọ́n ń bẹ ń bẹ̀. ẹni tí wọ́n ní kó sẹ́ǹdì owó yẹn sí mi tàbí bóyá nu Ghana must go ni mo fi gbà á mo fẹ́ mọ̀. fọwọ́ lẹ ràn. ọjọ́ tí mo gbowó ibi tí mo gbowó ọ̀hún gbà lọ èmi àkàndá fẹ́ mọ̀. seven million naira. kí ló ṣe fún ọ tó fọ́. onítọ̀hún tún wá fẹ́ kọ àkọlé ó ní àkàndá ọ̀rọ̀ awíkóńkó mọ̀ nípa pípa tí wọ́n fẹ́ pa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹ̀yin náà sọ wípé dòkì yẹn wà too expensive. ọwọ́ lẹ́ran kó máa wòye wọn bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí gbogbo ohun tárákùnrin yẹn sọ ó máa jẹ́ tèmi àti èyí tó tó jù bẹ́ẹ̀ lọ. tòmí lọ ṣàkóso. ṣùgbọ́n bí ọba jẹ́ bẹ́ẹ̀ ọmọdé búroko ọmọdé sọ̀kòlùroko bójú ẹ̀yìn olúwéré lọ ṣàbẹ̀lò sí i. gbogbo ẹ̀dá tó péjọ pé ọ̀tẹ̀ dámọ̀ràn ibi díẹ̀rù tí kì í ṣe tèmi rù mẹ́ gbogbo wọn pátápátá ẹ̀san ń bọ̀. tómi pé lápèpá o. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò ẹ má jẹ́ a bíbélì ẹ má jẹ́ a lo ohun tí gbogbo wa jọ nígbàgbọ́ nínú ẹ̀ nìyí wípé ògún kì í gbàbẹ̀ tẹ́lẹ̀ ọkàn mi balẹ̀ wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho yóò wo ètò yìí mo dẹ̀ nígbàgbọ́ wípé àwọn tó súnmọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n wo ètò yìí kí wọ́n bá a lè wò ó ẹ bá ń gbìyànjú ọwọ́ yín àkàndùn òní mú yín lọ́wọ́ ẹ̀ní fọwọ́ ńgbọ́mọgbìn bíi ti ọ̀gẹ̀dẹ̀ ẹ mọ bá ń ṣíà prógrámù yìí ẹ rí i pé mi ò kí ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ bá ń ṣíà rẹ̀ mo fẹ́ kó délé kó dóko kó dẹ́sẹ̀ kù kó kó dọ́nà jíjìn mo fẹ́ kọ́ kan olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bá fẹ́fẹ́ tí fẹ́ tí kan gi oko láà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àkàndá ọ̀rọ̀ Awíkonko ní ń pè ọ́ n ò pérí rẹ síkú n ò pérí rẹ sárùn akọni ọmọ ni ọ́ àkàndá èèyàn ni ọ́ ọlọ́run ọba sà lẹ́sà ọ̀ràn ọ wá sílé ayé láti wá jẹ́ àwọn sẹ́kan lára iṣẹ́ tá a yàn ọ́ wálé ayé wá jẹ́ o ti gbìyànjú o ti kópa tiẹ̀ o ti jẹ́ àwọn iṣẹ́ kan kọjá bíi tọ́lọ̀ǹgán rò pọ̀ yẹ kó o jẹ́ dé àwọn èèyàn kan wá pé bíríkótó wọ́n pé bíríkótó wọ́n pe èmi àkàndá lọ́dàlẹ̀ ṣùgbọ́n èmi gangan lo lórí ọ̀rẹ́ rẹ èmi gangan lo lórí ọmọ ìyá rẹ ṣùgbọ́n torí wọn ò rínú torí pé nù ò ní wọ́lẹ́ẹ̀tì torí pé nù ò ṣeé sí bí gbá kò jẹ́ kí wọ́n rínú rọ́kàn mi àkàndọ́rọ̀ Awíkonko wọ́n ń fi ẹ̀tanú wọ́n ń fi ìkórìíra ọkàn wọn wọ́n ń fi ìlara pébíríkó tó péjọ mọ́mọ́ wípé ni tó sọ̀rọ̀ yẹn nìkan kọ́ ló sọ̀rọ̀ àwọn èèyàn kan ló fọ̀rọ̀ sí lẹ́nu ẹ̀skísà Chief Sunday Adéyẹmọ Ìgbòho bọ́ jẹ́ pé ẹ wà nínú àwọn tó ṣèèsì fún wọn ní god wípé mo lè dalẹ̀ yín mo tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ pé kọ́ ló ń dáríjì yín torí pé ẹni tí ń bẹ láti mọ́lẹ́ ọ̀mẹ́ ti ń sìnpẹ́ rẹ̀ èmi àkàndá ń sọ kátígóríkàlè pé tá a bá rí ibì kan lọ́dọ̀ kan tí mo ti péjọ ìpàdé pẹ̀lú àwọn àgbà kan tàbí olóṣèlú tàbí bàbá Ọbásanjọ́ tí mo wá tẹ́wọ́ gba one naira tí mi ò gba seven million naira wípé láti pàṣọ èdè olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tàbí kí wọ́n lè ṣe é níjàmbá gbogbo ohun tí ń mí àtàìmí tọ́jẹ́ tèmi kó parẹ́ ṣùgbọ́n bí ó bá wá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tó sọ̀rọ̀ yìí jáde tó faligéṣàn kan mí idà àti ègún òní kò nílé yín láéláé gbogbo bíkíbi tìrandíran yín bá dé àti àrọ́mọdọ́mọ yín wọ́n mọ pàdé àtakò ní àdàbí bó bá jẹ́ pé mo ní kínkínní kan lọ́kàn ní ibi sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho bó bá ti jẹ́ wípé ìfẹ́ tó fi hàn sí mi ni mo fi hàn sí padà one hundred percent or more than tó jẹ́ wípé ìtara tiẹ̀ ni mo ní lọ́kàn tí mo fẹ́ kó wà lómìnira tó bá jẹ́ pé torí ẹ̀ ni mo ṣe ń pariwo gbogbo ẹni tó dìde ọ̀tẹ̀ sí mi tí wọ́n ń sọ pẹ̀lú ìdánilójú pé mo gba seven million naira irọ́ làwọn ń pa àwọn òle tó mú o ẹ̀là àlẹ̀kẹ̀ ò lè gbókùn dúró ìyẹ̀rọ̀sùn ò ní dosùn abuké ò ní sọ̀rù ẹ̀yìn rẹ̀ kalẹ̀ láéláé ewé ata kì í tàtà dì kọ̀kákọ̀ká làpárò ń ké ẹ tàwọ́ ná kẹ́yìn ayé yín ni èmi àkàndá ọgbà rìbá tàbí àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni ń ò dẹ́gbìmọ̀ lù èmi àtẹnìkan kan ọ̀dẹ́jọ́ sọ wípé àwọn kan ń bọ̀ wá negotiate pẹ̀lú olóyè Sunday Adéyọmọ Ìgbòho àkíyèsí tí mo ṣe ò ní wípé bí wọ́n bá múru option bẹ́ẹ̀ wá àwọn èèyàn kan lè máa sọ fólóyè pé kọ́ mọ̀ gbà á àwọn tí ń sọ bẹ́ẹ̀ wọ́n wà lómìnira o iṣẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mo béèrè ta ni ń tọ́jú ẹ̀ ilé tó filẹ̀ ta ni ń tọ́jú ẹ̀ àwọn ọmọ ìyàwó ta ni ń bójútó wọn ọjọ́ wo ọ̀sẹ̀ wo oṣù wo ló ti fojú ká àwọn ọmọ ẹ̀ kẹ́yìn kẹ́yìn ìkà aláìda ní gbogbo ẹ̀yin tẹ́ ń ta kò mí bíkọ́sì tí mo lè ṣe lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọn ò bí kankan dánú yín kó ṣèdá kan ariwo lásán lẹ lè pa ẹjọ́ tí ò nídìí lẹ lè tò àtàmọ́ màtàmọ́ lẹ́ ń bá kiri this is my advice bó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ràn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho as from today ẹ yé bú àgbààgbà yorùbá kankan bíbú wọn kọ́ ló máa fún wa ní yorùbá nation ẹ̀yin tẹ́ pera yín ní agitator ẹ bú àwọn ọba aládé wa kò sẹ́ni tá a lè fẹ̀yìntì tàbí tá a lè padà lọ bá yàtọ̀ sí àwọn àgbà wọ̀nyí yàtọ̀ sáwọn ọba aládé wọ̀nyí ẹ má jẹ́ ká yọ ọ̀rọ̀ nínú ọba kan ti gbowó ìjòyè kan ti gbowó sẹ́yìn wà ń bẹ́ngbà tí wọ́n fún wọn àkàndá gba seven million naira ta ló fún mi nígbà wo ni mo gbà á àkáǹtì wo ni mo gbà á sí. yóò wù mí báwọn onítọ̀hún bá lè jáde sí gbangba kájọ lọ sí báǹkì kí wọ́n wá print statement of account mi jáde tẹ́ ẹ bá ti wá rí traces owó kankan bẹ̀ gbogbo gbogbo gbogbo gbogbo ń tó bá wù yín láyé òní kẹ́ ẹ sọ. ẹ wá pé bìrìkòtò ẹ pé bìrìkòtò nítorí àkàndọ́ra wíkóńkó ohun tá a jọ nígbàgbọ́ nínú ẹ̀ wípé Ògún kì í gba àbẹ̀tẹ́lẹ̀ Ògún ó ṣèdájọ́ láàrin èmi àtẹ̀yin ká má lo bíbélì ká má lo Quran àwọn méjèèjì wọn lè gbẹ̀bẹ̀ inú wọn rọ̀ ọlọ́run ní sùúrù ògbó ò ní sùúrù ẹnikẹ́ni tó bá tó fi ẹ̀sùn tí kìí ṣe tèmi kàn mí ògbó ṣèdájọ́ o àdàbí tó bá jẹ́ pé mo ṣẹ̀ kan nínú ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ sọ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ayé lóṣù lé bá dandan ayé ni ó fi dandan sílẹ̀ lọ́run ìkankanu yóò ní tómi láyé tẹ́ fi jáde láyé inú kan ọkàn kan ìwà òtítọ́ mi ìfẹ́ ọmọlàkejì yọmọ gbé mi lékè sáni gbogbo ọmọ Yorùbá pátápátá jákèjádò àgbáńlá ayé Àkàndá ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni Àkàndá ò jókòó pàdé pẹ̀lú ẹnikẹ́ni yálà ọba yálà ìjòyè yálà olórí ìlú yálà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ òye yé mi mo gbọ́ wípé olóyè àbí olóyè olùṣègùn ọbásanjọ́ ń gbìyànjú lábẹ́lẹ̀ ọ̀nà tán fi lè fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lẹ̀ pẹ̀lú àwọn ọba kan ṣùgbọ́n ó tún wá yà mí lẹ́nu pé àwọn èèyàn tún bu olóyè olùṣègùn ọbásanjọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́rùmọ̀ yẹn lèmi náà ń gbọ́rùmọ̀ yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé àjọ jókòó ẹ̀ wọ́n pè mí síbì kan wọ́n sọ fún mi wá lọ bá wa pàṣẹ èdè olóyè Sunday Igboho gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe insinuate gbogbo tí mo wí kò jẹ́ tèmi ṣùgbọ́n bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ nírú kankan là ń bẹ o ìkankan ò ní yẹ̀yìn bọ́ nínú ẹ̀ àkàndá ọ̀rọ̀ Awíkonko ìyìn tó gbé mi wá nìyí o ọdún ayọ̀ láṣẹ o má bá wọn pè mí lọ́dàlẹ̀ inú mi mọ́ ọkàn mi mọ́ ìfẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó ní mo fi ṣe gbogbo nǹkan tí mo ń ṣe mo láǹfààní àti sọ pé mo tún ń gba ojúbi lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho so tẹ́ ẹ bá fẹ́ accuse èèyàn ẹ mọ̀ irú ẹni tẹ́ ẹ fẹ́ accuse olóyè Sunday Ìgbòho lè má láǹfààní láti jáde láti sọ̀rọ̀ pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó lóye Sunday Igboho bá nírú ẹ̀ lọ́kàn pémi àkàndá lè ṣe bẹ́ẹ̀ mo tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún wọn because ohun tí wọ́n fi ń bọ́ wọn òun ni wọ́n gbàgbọ́ nìyẹn tí wọn ò bá lè gbẹ̀rí mi jẹ́ Yorùbá ní a kì í nígi lọ́gbà ká mọ́ ń bè sórí ẹ̀ èèyàn ò ní níyàn kọ́ mọ́ mọ̀ wà tó léwu èmi mọ̀ wà tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho léwu mo mọ̀ pé kò ní bá ọ ṣe kọ́ dalẹ̀ rẹ láéláé inú kan ló ní ibi tí bá ń lọ ní ń lọ ṣùgbọ́n níbi tó lóye wà oríṣiríṣi ìròyìn ẹlẹ́jẹ̀ ni wọ́n mọ̀ fún wọn oríṣiríṣi advice ni yọ́ mọ̀ wá oríṣiríṣi ìfẹ́ ojú làwọn èèyàn mọ̀ fi hàn Chief Sunday Adéyẹmọ Ìgbòho ẹ fura sí gbogbo àwọn tó súnmọ́ ẹ́ gbogbo àwọn tí ń gbà yín nímọ̀ràn gbogbo àwọn tí ń bá yín sọ̀rọ̀ gbogbo àwọn tí ń faranù yín bí ológbò ìkọ́ ayé ò ní kọ́ ẹ́ lẹ́sẹ̀ ìdí ayé ò ní dè yín fínilágàlà dìẹ́ oko èèmọ́ ẹ̀yìn àmọ̀ kì ibi tẹ́ wà yẹn kọ́ ló lágbára ọlọ́run gbogbo agbára tí ọlọ́run fi ń jẹ́ ọlọ́run ni yóò fi gbé jáde kúrò níbi tẹ́ wà yẹn I want to celebrate with you mo fẹ́ kájọ dáwọ́ ọ̀dùnnú níjọ́ tó o bá dé mo fẹ́ gba oríyìn nípa ẹ̀ ìdínú tí n ò fi ní sinmi tàbí dákẹ́ lórí ọ̀rọ̀ yín no matter what people say because ohun tí wọ́n mọ̀ òun ni wọ́n ń sọ bó bá jẹ́ pẹ́ lòmíì ni ń sọ fún yín pé mo yọwọ́ mo yọsẹ̀ ṣùgbọ́n táwọn ọ̀tá ń fẹ́ náà nìyẹn o ohun tó hàn tó sì dájú ni wípé àwọn èèyàn kan ti kó sáàrin àwọn agitators pé ẹ máa bára yín jà ẹ máa takora yín kẹnu yín ọmọ kò kẹ mọ́ bá láǹfààní àti lọ síwájú bẹ́ẹ̀ bá fẹ́ràn olóyè Sunday Igboho nítòótọ́ gbogbo ọ̀nà tó lè fi jáde ń bẹ̀rùn ní ká ẹ san o gbogbo ìgbà kọ́ máa ń fi agídí ṣe nǹkan sùúrù ó ṣòkúta jiná diplomacy la lè lò láti mú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kúrò níbi tí wọ́n wà ó ní mo tún fi sọ wípé ẹskíìsà any option tí anybody bá mú wá fún yín tó lè gbé yín jáde kúrò níbẹ̀ yẹn bá fámìlì yín jókòó kọ̀ntínìwì iṣẹ́ yín kò sẹ́ni tí ń kú sórí òmìnira mọ́ o ó tó bẹ́ẹ̀ nígbẹ̀yìn ọ̀rẹ́ kí ló ṣe fún mi nígbẹ̀yìn àlè ntíran yorùbá sọ náà ni wípé ta lọ́rángùn rẹ̀ ń ṣẹ́ ìran yorùbá ò ṣeé kún torí ẹ̀ ìran yorùbá ò ṣeé jà fún ìjẹ̀bú ní mọ̀nà rẹ̀ kó fọwọ́ ná nìyàn tó ń tẹ́ nágánágán kó rí láìlè pẹ́sìn ṣé wọ́n máa reward rẹ pẹ̀lú disappointment gbogbo àwọn tí ń pariwo yìí wọn ò láǹfààní kankan tí wọ́n ṣe ikán ni wọ́n ikán ò láǹfààní kankan tí ọ̀sán máa darí oorun ju kí wọ́n dorí kí wọ́n japá kí wọ́n jẹsẹ̀ kí wọ́n jawọ́ ẹ̀dín ńláńlá kí wọ́n dojú tá a fi ń ṣe fújà láwùjọ ẹ sọ́ra fáwọn kan yìí o kí wọ́n má gbẹ́ òpó ayé yín ṣubú ọlọ́run aláàánú yóò ṣe atọ́nà yín yóò ọ̀jọ̀gbọ́n ni ọ́ ọlọ́run ó túbọ̀ rú ọ lágbára ọgbọ́n ọmọ pọ̀ sí ìmọ̀ ọmọ pọ̀ sí òye ọmọ pọ̀ sí ẹni ọba wáwájú rẹ tó ní àkàndọ̀ra wíkóńkó ọ̀fẹ́ràn rẹ ó dalẹ̀ rẹ jákàǹkàn bọ tí mọ̀mọ̀ pọ̀ gbọ́ o àwa wírun ni awígba ni eléyìí tí mo sọ yìí ìmọ̀ràn lásán ni o tó bá wò yín ẹ mú lò tó bá wò yín ẹ kó dànù ẹ kó dànù àbálà kó dànù a kì í kó alábàádànù God bless you ọdún ayọ̀ láṣẹ ọdún tuntun two thousand twenty two tí ń bọ̀ yìí ayọ̀ la fi ṣe ìdùnnú la fi ṣe wàhálà àti ìdààmú ò ní dé bálé yín akandọ́rọ̀ Awíkonko náà ló kọ́ mi I remain myself God bless you all a tún láǹfààní láti tún pàdé láti tún bára wa sọ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run wàhálà àti ò ní dé bálé yín ọdún tá a ṣe yìí inú owó lẹ́ẹ̀ ti ṣe inú ọlá lẹ́ẹ̀ ti ṣe nínú ọrọ̀ lẹ́ẹ̀ ti ṣe tẹ́ ẹ bá nígbàgbọ́ nínú ọlọ́run má fọkàn sí pé ọdún tọkọ̀ tún la aláàánú lọ́lọ́run oníyanu lọ́lọ́run yóò yà wá lẹ́nu kó tó láàrin òní sọ́la God bless you all bye gàrí o.